اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ní fọ́lọ́run ọba ọ̀kan ṣoṣo ọba anú ọba ìkẹ́ ọba ìgẹ̀ adúpẹ́ fún ọlọ́run lérí dídá ẹ̀mí wa sí látàrí ti Islam ọlọ́run mọ́ ṣe wá ní kéfèrè láíláí lẹ́yìn eléyìí mo jẹ́rìí pé kò sẹ́nìkan tíjọ sí tọ́ sí nítòdodo àyàfi Allah ta'ala mo sì jẹ́rìí pé ọlọ́run ọba yìí ọ̀kan ṣoṣo ni kò pé méjì kò sì pé mẹ́ta mo sì jẹ́rìí pé ọlọ́run ọba yìí náà ló rán òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam sí gbogbo àgbàlá ayé ìkẹ́ àti ọlọ́run kó má bá aṣíwájú ẹ̀dá tí jẹ́ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn aráalé rẹ̀ tí wọ́n máa pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lọ́gbà kó má dáwọ́ tó lórí àwọn yìí kó kárí gbogbo mùsùlùmí àgbàlá yìí pátá tí ó pẹ̀lú ògbọ́ ọlọ́run a tún tẹ̀síwájú nínú àlàyé Al-Qur'an tí a ń ṣe fúnra wa inú Suratul An'am Suratul An'am yìí wọ́n náà ni súra gbìyànjú láti ṣàlàyé àyà 73 yẹn ṣùgbọ́n a rí pé àwọn ọ̀rọ̀ pọ̀ ń bẹ náà gbọ́lẹ̀ pé lẹ́nìí kan díẹ̀ náà láàmù nínú àwọn ọ̀rọ̀ yẹn kọlọ́mù kó ṣe ní rọrùn fún wa sílá بسم الله الرحمن الرحيم وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادات وهو الحكيم الخبير وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين فلما جنا عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال قال لا أحب الآفلين فلما فلما رأى القمر بازغا قال ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة بازغة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 يجتهدني في الله وقد هدان ولا أخاف ما تشركون به إلا أن يشاء ربي شيئا وسع ربي كل شيء علما أفلا تتذكرون وكيف أخاف ما أشركتم ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطاناً فأي, فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وعجوب ويوسف ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ọpẹ́ ni fún ọlọ́run ọba a sì bẹ̀rẹ̀ àlàyé ọ̀rọ̀ ọlọ́run tó ní pẹ̀lú gbólóhùn tààrù òun náà ni a'udhu billahi minash shaitani rajim àwa ìṣọ́lọ̀ ọ̀dọ́ ọlọ́run kó lọ́dọ̀ àṣẹ ìtọ́rùn ẹni ẹ̀kọ́ ẹni ìgbí ọlọ́mọjò ráyẹ láàrin wa a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run tí ń jẹ́ Allah Ar-Rahman ọba àjọkẹ́ ayé ar 73 nínú sura Suratul An'am ayá ìkẹtàléláàdọ́rin ń ọlọ́run ní àmọ́ṣáájú ṣáájú kátùmọ̀ ṣàlàyé ẹ̀ pẹ̀lú ọgbọ́ọlọ nígbàtà ṣàlàyé ìrun lánàá nígbàtà ọlọ́run ní wàhálà kí mọ́ sọ́lá tàà sàlàyé jẹ́ ń pè ní ikọ́ sọ̀lá díẹ̀ mẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n wá bá wa pé ká jọ̀wọ́ ká ṣe ìtààmà sí tẹ̀jìdì àbí ìhádà ká sàlàyé ọ̀rọ̀ yẹn kó bá lè yé mọ̀túnmọ́ kó lè yé kó wá tó rí pẹ́ ọnụ sáwọn torí náà kì bá dá kásọ̀ kórìnlẹ̀ pàápàá láwùjọ tá a wà káwọn èèyàn lè kẹ́kọ̀ọ́ mẹ́ pẹ̀lú ògo ọlọ́run bàbá ti sàlàyé súra táà sàlàyé àyà ẹlẹ́ẹ̀kẹtàléláàádọ́rin ní ṣókí torí àyà ẹlẹ́ẹ̀kẹtàléláàádọ́rin yìí náà àwọn ọ̀rọ̀ kan wà mẹ́ẹ̀ tó jọ́rọ̀ àkídà tí ààyò ní gbà wá lónìí àti lọ́la tàbá rẹ̀ sí sọ ká parí ẹ̀ kò gbọ́dọ̀ mọ́gbà wá níjọ́ mẹ́ta àbíjọ́ mẹ́rin torí pé yóò máa sọ fún wa nípa kìyàmọ́tùl kùbọ̀rá tàbí yóò máa sọ fún wa nípa àwọn àwálì yaumil kìyàmà àwọn ìṣẹ̀lẹ̀ ọjọ́ gbìndẹ̀ alìkìyàmà àwọn ìṣẹ̀lẹ̀ yìí sì pọ̀ àwọn riwayat àwọn àyà kùránì àti àwọn ọ̀rọ̀ anábì tó ṣàlàyé ẹ̀ gbogbo ẹ̀sìn làwọn àfáà ti tò lọ́kọ̀ọ̀kan bí ó ṣe máa wáyé lẹ́yìn tí wọ́n yẹ gbogbo àwọn nusus ìyẹn ni àwọn àyà àti àwọn hadith tí wọ́n yẹ wò wọ́n wá tò wọ́n tẹ̀lera wọn kan àbíjọ́ méjì ọjọ́ mẹ́ta gan mú àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wà lẹ́ni àti àrùdọ̀ bìlẹ̀ ọlọ́run ní ohun ọlọ́run wà lẹ́dí kọ́lákọ̀ sàmàwà àti wàlẹ̀ àrùtọ̀bìlẹ̀ haki ó ọlọ́run lòun dá sánmà méjèèje wàlà àrùtọ̀ òun náà lòun dá ilẹ̀ méjèèje bìlà haki òdodo lòun ọlọ́run ọba lòun fi dá òun ò ní ti kí ni òun ọ̀dá ní ti ọ́ ní tòdodo òun ọlọ́run ọba òun ló ń dá sánmà méjèèje òun ló ń sì dá ilẹ̀ méjèèje náà ويوم يقول ọba ó dá ilẹ̀ náà ó dá sánmà ákì ayé ó tàbábù súrọ́tù Rahman ọlọ́run ní Ar-Rahman Ar-Rahman 'allama al-Qur'an khalaqa al-insana 'allamahu al-bayan ash-shamsu wal والسماء رفعها رفعها وضع الميزان ولولا والسماء سما تريه رفعها olùgbéga sókè rọ́fà àsàmùkàá wà á mú tọ́ṣà lẹ́yìnà á wà á mú ọ̀rọ̀ ìwẹ̀dù òun dá sánmà òun wá gbéga fásáwá òun ṣe láṣe pé òun ṣe níwọ̀ntúnwọ̀nsì gbogbo rẹ̀ ṣe rẹ̀wẹ̀kúwẹ̀kú kò síbì kan tó gùn bẹ̀ kò síbì kan tí ò sí níwọ̀ntúnwọ̀nsì gbogbo ẹ̀ ló ṣe déédé wà á mú tọ́ṣà lẹ́yìn àhá alẹ́ rẹ̀ rẹ̀ òun ṣe lókùnkùn wà á rọ́jàdù àhà òun sì fa ọ̀sán rẹ̀ òun fà á yọ kó máa jẹ́ mọ́lẹ̀ ọlọ́ni wá sámá inú sọ́rọ́tù rọ̀mán rọ́fà àhà ọlọ́run ló òfin lè mìíràn pé kẹ́ mọ́ bá mọ́ tayọ àlà nípa òṣùwọ̀n wọn kí wọ́n rẹ̀ wá zina torí náà ẹgbẹ́ òṣùwọ̀n dúró bílíkìsì pẹ̀lú déédéé wàlá tó sí olèmí ìzán ẹ má ṣe ìntàmà sí látòkṣìrò fèlèmí ìzán ẹ má pàṣòfò ń tá mọ̀ sí òṣùwọ̀n ó náà ní wípé ẹ ṣe òṣùwọ̀n ní fúfúyẹ́ ẹ jẹ́ kó pé ṣùgbọ́n tá a fẹ́ lò ń bẹ̀ ní wípé kọ́lákọ̀ samawati wà láàrùtọ̀ hákì ayébílẹ̀ ádìlẹ̀ ọlọ́ndá sánmà ó wá gbé òṣùwọ̀n kalẹ̀ ìtẹ́sí ń pè lóṣùwọ̀n ní nǹkan tó ṣe déédéé sánmà ẹ ọlọ́dá pẹ̀lú déédé nam fọ́wá kọ́ líkùhùmá wá mọ́ líkùhùmá olódá méjèèjì sánmà àtilẹ̀ olóṣìní kápá lórí ẹ̀ wàlìmọ́dá bírù làbùmá wàlìmọ́ fi ìmà ọlọ́run ọba ní darí sánmà méjèèjì àtilẹ̀ méjèèjì àti tí ń gbénú sánmà méjèèjì àti tí ń gbogbo ń ọba ní darí نعم ويوم يقول ويوم يقول كن فيكون ويوم يقول ọjọ́ tí ọlọ́run sọ yí pé jẹ́ bẹ́ẹ̀ yóò sì máa jẹ́ bẹ́ẹ̀ kàlámù ìlìbásọ̀ bí kádìjú káyájú tàbí kó ti ẹ̀yà jù bẹ́ẹ̀ lọ àwọn àfáà wọ́n ní tọ́lọ́run sọ ń bí ó jẹ́ mansub ó wà nípò ó wà ní accusative case lọ́dọ̀ àwọn olóyìnbó mansubun ó gba pátíà nípò maf'ul ìyẹn tó bá yẹ pé wà ò yẹ atifu aláńkọ́lákọ̀ tó bá yẹ atifu ìyẹn pé a so yáọmọ̀ ẹ̀ mọ́ kọ́lákọ̀ yóò máa jẹ́ pé kọ́lákọ̀ sàmàwá ti wà àrùbọ̀ wà kọ́lákọ̀ ìyàwó mà òun ló dá sánmà méjèèjì òun ló dálẹ̀ òun náà ló tún dá ọjọ́ tí yóò sọ yí pé rí bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ ìmọ̀bóyá gbọ́ a lè a lè sọ bẹ́ẹ̀ tẹ̀síwájú qawluhu al-haqq ọ̀rọ̀ ọlọ́run ọba òdodo ní tam wala al-mulku yawma yunfakhu fi s-suri tí ọlọ́run ọba òun náà ní mólíkù ìkápá yawma yunfakhu fi súúrì ní ọjọ́ tí a ó fẹ́ atẹ́gùn sínú wo yawma ń bí náà a lè sọ wípé yawma yunfakhu fi súúrì àwọn àfáà wọ́n ló lè jẹ́ pé bádàlì tí a ń pè ní now in apposition fún yawma tàkọ́kọ́ ṣáà ń pé ọlọ́run ló ń dá sánmà òun ló ń dálẹ̀ وَيَوْمَ يَقُولُ كُنْ فَيَكُنْ يَوْمَ يُنْفَخُ فِي الصُّورِ ọjọ́ tọ́láhùn sọ wípé máa jẹ́ yóò sì jẹ́ ó náà ni ọjọ́ táàfẹ́ atẹ́gùn sínú owó yóò wà máa jẹ́ bádàlù fún tí a ń pè ní now in apposition nínú òyìnbó pòròpá tí a ń pò bẹ́ẹ̀ ó náà ni pé ká sọ wípé the president káwà dárúkọ ẹni yẹn orúkọ táa dá yẹn tàbí ká sọ pé alìmọ́mù malik alìmọ́mù malik malik yẹn bada ní fún alìmọ́mù now in opposition ni òun náà ní méjèèjì ìdí nìyẹn olùlèwà bẹ́ẹ̀ sọ́lọ̀wà ní ọjọ́ tó ń dá yẹn tó ń sọ bẹ́ẹ̀ ó ya ọmọ yóò fákú fi sóòrì ọjọ́ tá fi atẹ́gùn sínú òun ni عالم الغيب والشهادة نعم وهو الحكيم الخبير ó sì lè jẹ́ أن يكون ظرفا لقوله وله الملك يوم ينفخ في الصور ó sì ظرف ظرف زمان tá ń pè ní nínú èbò adverb of uh, time o náà ní pé wàlá olímólíkù tí ọlọ́run ọba ní ìkápá yáọ́mà yóò ń fáhù fi súúrí yáọ́mà yẹn yóò máa jẹ́ mọ̀zú orùpótíyé torí pé àsìkò nìyẹn ní ọjọ́ ṣe kí ni fi ìwò owó ni wọ́n ń sọ anábí sọ̀lọ́lá aléwàsàlám ṣàlàyé ẹ̀ nínú àdísì tó gùn torí wọ́n béèrè lọ́wọ́ anábí pé mọ́ ṣúr ó oní alkọ́rùnmù ó náà ni ìwò àdímọ́ tó tóbi màláíkà tọ́lọ̀ ń sì dá nínú hadith pé a pè ní ìsọ́fíl apákan náà àfà ló sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ètò wọlé náà ni pé sírọ́fì inú àwọn àdís tó lálàáfíà pé bẹ́ẹ̀ ó ti ṣe tán ń wo àríṣì ọlọ́run lẹ́ni tí ń retí ká pa á láṣẹ kó wo fún atẹ́gùn kó fẹ́ atẹ́gùn sí wo náà kíjọ gbé ìgbé kó dé mélòó ni ó fún apákan ní méjì apákan ní mẹ́ta gẹ́gùn òṣèṣàlàyé ṣùgbọ́n àwọn àdís yẹn tọ̀wé rẹ̀ àwọn àdísì yẹn kún wà fílẹ̀ àdísì nà kárọ̀ ìbẹ̀m̀bẹ̀ inú àwọn àdísì yẹn mú ń kárọ̀ tó jẹ́ pé agbọ́dọ̀ mọ̀ yọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan pé ilé ọ̀rọ̀ tó sọ ìpè kò bá mú àdísì wọn kẹfẹ́ gan ó tó fi ṣàlàyé nípa fífẹ́ atẹ́gùn sínú owó gbogbo tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ títí títí títí dìgbà táwọn èèyàn náà táwọn èèyàn wà tọ́lọ̀wọ́ tún fi máa ríyàn kó ní náà gùn bẹ́ẹ̀ ṣùgbọ́n fi ìnà káàrọ̀ àwọn tó jẹ́ múnkàrí wà ń bẹ̀ kí ni wọ́n pè ní àdísì múnkàrù alhadis alẹ́bí kọlọ́fà ọgọ́ irú fíkọ̀ jẹ́ pè ní múnkàrù nìyẹn ẹni tàà lè gbá ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ ó ní wọ́n ń pè ní síkọ̀ nínú hadith ẹni táà fọkàn tán táà lè gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ká sọ pé ọ̀rọ̀ yìí lálàáfíà ó ní wọ́n ń pè ní ẹni tí è ṣe síkọ̀ ẹni táà wá lè gba ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ ó wá sọ̀rọ̀ yẹn ẹni tí àfọkàn tí è ṣe síkọ̀ ọ̀rọ̀ tó sọ wá yapa tàbóyàtọ̀ sí ọ̀rọ̀ tí síkọ̀ ẹni tá fọkàn tán tó sọ oníwọ́n pè ní munkar hadis kọláfà gọ́irù síkọ̀ àfíkọ̀ oníwọ́n pè ní munkar tó bá jẹ́ hadis tá ń pè ní ṣáàbù ṣáàbù ẹni tó gbà hadis yẹn wá síkọ̀ ní alifọkàn tán ṣùgbọ́n kọláfà man uwa aufaku minhum ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ sí ẹni tó tó ṣe é fọkàn tán jò lọ ẹni tó lè dé nǹkan mọ́lẹ̀ ó ní ọ̀rọ̀ tí àwọn àfáà sọ nígbà tí wọ́n ń sọ kí ní jẹ́ àdísù sọ̀hí tàrífà àdísù sọ̀hí wọ́n ni ó wà hadithu marfu ulẹ̀dí rọwá márọwá wà ádìlù táàmù dọ́tù amislihi ìlàmùntàáhù wàlámùyàkún wàlámùlàkún ṣáàdáhùn wàlámù àìlàlà ó náà ni àdís tẹni tí ó jẹ́ adìlù onídéédé tó gba adìlù táàmù dọ́pt tó bá ha nǹkan sórí yóò ha tán kò ní ha láàbọ̀ kò sì ní ṣe láyàkítẹ́lítù kò ní dàrú mọ́ra wọn wà ń sá kò ní gbàgbé adìlẹ̀ ó dẹ̀ jẹ́ ó ní déédé yà nílà umùrù à ìwà rẹ̀ dá wọn ò ròyìn ẹ̀ pẹ̀lú ìwà ẹ̀dá irú ẹni yẹn gba ọ̀rọ̀ wá ẹni tó tún gbà á lọ́wọ́ ẹ̀ tún jẹ́rú ẹni yẹn títí títí tó fi dọ́dọ̀ ànábì ọ̀dọ̀ àwọn sàábé bẹ́ẹ̀ tó fi dọ́dọ̀ ànábì hadith ni ẹ wàlàmìyàkó mú àlàlà wàlàmìyàkó ṣáàdán wàlàmù àlàlà hadith ni ẹ wà gbọ́dọ̀ jẹ́ ṣáàdù bí tí mo lọ nìyẹn kí ni wọ́n pè ní shard strange ni wọ́n pè lédè Ìgbò ó ní wípé ẹni tá a fọkàn tán yẹn ṣẹ̀wọ̀n pé a tún jura wa lọ ọ̀rọ̀ tó wá ń sọ yàtọ̀ sí tẹni tó jù lọ níbi nǹkan híhá tàbí níbi tí ó di é tàbí kọ́lá fàfikọ́ tó kúrọ tàbí àwọn èèyàn tí wọ́n lè há nǹkan dáadáa bí irú ẹ̀ wọ́n pọ̀ tí ẹ wá dá yàtọ̀ síta àwọn ẹ̀yókù ó là ń pè ní ṣáàdù òun náà dọ́ áfù ní nínú hadith kò bá wà nù sọ ìbùhárí kò bá wà nù muslim dọ̀ífù náà ni a nílò ṣùgbọ́n ta bá wo pẹ̀lú ojú ẹni yẹn nìkan tó gbàdí ìsìnyẹn wá yóò mọ̀ jẹ́ àdírẹ́sì tó lálàáfíà àbí sọ yìí ṣùgbọ́n bí ìtì bá rí láàrin wa ruwat pẹ̀lú àwọn yòókù tó gbà wá yóò mọ̀ jẹ́ ṣáàdù hukumu rẹ̀ náà ní dọ́áfù irú yẹn ó pọ̀ nínú àwọn àdíìsì tó wá lórí ọ̀rọ̀ káfọn fèrè sínú owó tá gbọ́dọ̀ wọn ẹyọ jáde ní ọ̀kọ̀ọ̀kan kò sì ní sáàyè láti ṣe yẹn lásìkò yìí pẹ̀lú ògbó ọlọ́run tó bá dìgbà míì tá bá ń ṣe tafsir ọlọ́run máa yẹ̀wà tàbí adára ayà míì tó ń sọ ní dítèlì á tìrìtì ẹ̀ kọ́lọ̀ kó ṣe nírọ̀rùn fún wa gbogbo àwọn atẹ́ tí mo ń sọ èyí tá ń pè kí làbá yín ṣàlàyé mọ́ bínú technical aspect díẹ̀ ni tó yẹ káwa náà mọ́ gbọ́ àbí ò yẹ ó yẹ káwa náà mọ́ níran ẹ̀ bó dẹ̀ pé kò yẹ ká lọ sínú ẹ̀jù kó mọ́ bá ṣúwa torí pé ẹni tí ò mọ̀ one tí ò mọ̀ two minus one tálábẹ́kọ ní one minus ṣe àpé kò ṣeéṣe ni ṣùgbọ́n sì ṣeéṣe minus 1 lanza, ṣùgbọ́n òun fúnra ò lè ṣe 2 minus 1 àwa lọ bẹ̀rẹ̀ lórí 1 minus 2 ṣẹ́rí pé wàhálà ó ṣẹlẹ̀ so kó mọ́ bá dà bẹ́ẹ̀ ká padà síbi tá ti ń kà kí lọ́lọ́run bá sọ ń ọlọ́run ní yá ọmọ yóò ń fáfún fi sórí wàhálà ó ní kó ló pẹ́ ọjọ́ tá ń fẹ́ atẹ́gùn sínú wo tí ọlọ́run ọba nìkápá ń jọ náà alìmọ̀lẹ́gọ́ ibi wọ́n ṣàádà gbogbo ìkọ̀kọ̀ àti gbangba bákan náà ni méjèèjì lọ́dọ̀ ọlọ́run ọba tó mọ ìkọ̀kọ̀ tó sì mọ gbangba nǹkan kan ò ní jọ náà nígbà tí ń sọ̀rọ̀ nípa àwọn Wa lé asọrọ rụzọ ịrọ tụụ ntụ sọ na ihe, fa ma mụ kọ dị ka, wa lé asọrọ rụzọ ịrọ tụụ, wa na ehulwa rịza tụụ, wa lé ha sọrọ nipa awọn ọlọshia, kpe ka ku n'ịdị eshe, ka mụ da eshe ma, shi ee ee ya afa arị ha hụ Amma alintabi anna sha'idallah nam ina dhunuba allati qadamtaha qutilat in kunta nasiyaha lam yansa Allah in kunta nasiyaha lam yansa Allah wa qalu ya tkelọụanarụriztụwake tụbụliam ilataplaiwalibi fàmà ti dàrú kàfí máa yà ìlàmú lọ́wọ́ fàmà ti dàrú kàfí máa yà ìlàmú ibi ta fẹ́ lò náà ni ó ní yáfàárí hàn fílìpà yáfàárí hàn gbogbo rẹ̀ fàárí hàn tó ń yọ ṣẹ̀kẹ̀ tó ń dùnnú yáfàárí hàn ìwọ́tínú ẹ̀ ń dùn tó rò pó ń gbádùn fílímà áásí níbi ìmọ̀ yapa àṣẹ ọlọ́run fílímà áásí níbi ìmọ̀ yapa ọlọ́run níbi ìmọ̀ ṣẹ lọ́run inú rẹ̀ ń dùn bẹ́ẹ̀ tó bá ti jáde nílé gbogbo ọmọge àdúgbò ò jẹ́ wọn gbádùn nǹkan rẹ̀ ló wá ń pè ó tún máa ṣakọ́ mẹ́ ìwọ obìnrin gbogbo èèyàn ló ti mọ̀ zonizina bí ẹnì kan bá wọ̀lú tó lóun wóbìnrin tó ń fẹ́ bá ṣe sìná ó kọlù ẹ ìwọ ló lọ bá lóòtẹ́ẹ̀lì ó tún wá ń fi ń yọ̀ ó ń sakọ́ kiri ìgboro àwọn èèyàn ti mọ̀ bẹ́ẹ̀ ó ti dìyà gbajúmọ̀ ìwọ tó ṣe wípé tọ́ọ̀gì ni ọ́ bí wọ́n bá ti ní wọ́n ń ṣàyàn ládàmbì kan kò ní ìdí ká béèrè pé ṣo wà ń bẹ̀ ó gbọ́dọ̀ wà ń bẹ̀ tí wọ́n bá láwọn kan ṣàyàn ládàá ìwọ ló béèlì wọn ìwọ ní bàbá àṣálẹ́ wọn أم علمت بأن شاهد الله أم علمت بأن شاهد الله ìyẹn tí gbangba nìyẹn èyí tó pamọ́ ń kọ́ àwọn ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ lóòótọ́ òun kírun fún wa mẹ́ṣíláṣí àmọ́ sílè mọ́mú àmọ́gbà tó jí láàárọ̀ ó kọ́tọ́ kan lá ó pe àwọn bàbá rẹ̀ kí wọ́n fojú àánú wò ẹ̀yin bàbá òun ẹ̀yin ìyá òun ẹ̀ṣíjú àánú wò lónìí ẹ̀dàṣọ́ àbòbò ìyẹn ààrí amáàlìm tàbí anna ṣàìdánlọ́wọ́ amáàlìm tàbí anna ṣàìdánlọ́wọ́ wọ́n ṣe wá sí ní mọ́ṣálásí yí pé gbogbo ẹni tí yẹ nǹkan wọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ìmọ̀ ẹyẹ nǹkan wo kúfúrù ní ìṣe kèfèrí ni kéèyàn máa béèrè pé bó lójú ọ̀nà ti rí kí ni ó ṣẹlẹ̀ lọ́la iṣẹ́ yẹn gangan kúfúrù ní iṣẹ́ yẹn fúnra ẹ̀ ẹni tá bá wá ṣàlàyé fún lẹ́yìn tó ti yé pé iṣẹ́ iṣẹ́ kúfùrù ní ṣùgbọ́n tó lòwò ní fílẹ̀ òun náà ti di kèfèrí àlékírun lẹ́yìn ẹ̀ ìwọ́n ń ṣe bá wọn sọ ṣùgbọ́n àwọn èèyàn kọ́dámtà àwọn ẹ̀ṣẹ̀ rẹ tó ti kójọ tó ṣẹ̀ sẹ́yìn kọ́dámtà tó ti tì síwájú kú ti bá àti kọ́ọ̀lẹ̀ lábíyà sàálọ́ọ̀ ẹkùntànà ẹkùntànà bí wọ́n bá ti gbàgbé ẹ̀ ẹni tó lù jìbìtì lẹ́kọ̀ọ́ lóṣòdì àwọn tó fawó yọ lápò wọn àwọn tó fẹ́ bọ́yá àpò wọn tó kówó ẹ̀ àwọn tó ta ṣe ní rán fún tí wọ́n rí góòlù nígbà tí wọ́n délé ó di pépà ó sì ti gbowó lọ́wọ́ wọn nígbà tó wà lẹ́kùn òòrán tí ẹ mọ́ gbogbo àwọn ilé tó gbé tó lu láńlọ́ọ̀dù jìbìtì tó sọ pé ó fún lówó oṣù mẹ́fà nígbà tó kóṣù kan tí láńlọ́ọ̀dù wà béèrè owó ti kó jáde ó ti sá lọ bòmíì ọmọ obìnrin tó purọ́ fún wípé ó so yìí ẹ̀ ó fún lóyún ó sá lọ ó kọ ọmọ nìkan bẹ́ẹ̀ àwọn fẹ́ fẹ́ ọ ní òun fẹ́ fẹ́ ọ níyàwó ni ọmọ bá fọkàn tán nígbà tẹ́sí òye ọmọ náà ó jẹ́ kó súnmọ́ ló bá doyún tó ti sá lọ wọ́n wọ́ tì nílùú orí ọ ìkúntànà sí àlàmìyà ìwọ ti gbàgbé àwọn nǹkan tó ṣe yẹ ọmọ tó tẹ̀ ní kó lórí nígbà tó wájú tó wẹ̀yìn tó rí ẹ̀ ò rí bàbá sọ ní kó mú torí pé ó kórìíra bàbá ẹ̀ ó rántí pé ó ti tẹ ọmọ kan kó mú mọ́ ń jọ náà ìkúntànà sí yàrá ìwọ tíṣà torí pé o sọ pọ́mọ̀ yìí fẹ́ fẹ́ kò fẹ́ ọmọ obìnrin ni ó wá fèèlè ẹ̀ ó fún ní 35% ọmọ ẹ̀ kárí over àwọn èèyàn tó wá bá ọ pé kò ní tọmọ ní kò mọ̀wé ní ìkọkúkọ ló kọ oṣù mọ̀ pó kọ́ àbí níwà ẹ̀ nígbàtọ́mọ̀ ẹ̀ sọ mí ti pépà ẹ lọ mú answer script objective ẹ lọ fi rẹ́sà ìfipá gbogbo tó kọ tó ṣèdí ẹ parẹ́ torí pé fẹ́fẹ́ kò gbà fún yín kẹsùmọ́ ohun abẹ́ lọ́yọ́ script ẹ kú ọmọ wá rí result ref 9 ó sì mọ̀ wé irú àwọn nǹkan bí àwọn èèyàn máa ṣe nínú àwọn tíṣà tí wọ́n jọ falẹ̀ tí wọ́n bá ti lé obìnrin kan títí tí wọ́n rí mọ́ tó bá ti dínú exam wọ́n wà lọ fa ìwé ẹ̀ wọ́n pa àwọn nǹkan ẹ̀rẹ́ àwọn tó ṣèdí abc wọ́n parẹ́ tó bá jẹ́ 60 question wọ́n lè pa 40 rẹ̀ mẹ́ ọmọ yóò bá fèèlì ìkúntànà sí àbí yunifásitì ló wà gbogbo obìnrin ò ní kọjá department rẹ̀ àfi kí wọ́n kọjá lórí wọn Course. rẹ̀ sì ní kọ́ kọ́ọ̀sì ẹni tí ò bá pass ẹ̀ ò graduate ó pọ̀ bẹ́ẹ̀ ní yunifásitì làwọn àfá ò fi jẹ́ kọ́mọ wọn gan ó lọ yunifásitì ẹgbàmí àkànmọ́ bú àwọn àfá ní pẹ́ẹ̀jọ́ mọ́ ó kàwé àwátá lọ́rìrìkúrì ń bẹ́ẹ̀ tẹ́yìn ò bá ṣọ́ra ìyìn oníjọ́mọ̀ èyàn obìnrin ó kàwé torí mo mọ dìpátmẹ́ǹtì kan tó ṣe wípé kò sóbìnrin kan tó graduate ń bẹ̀ tẹ́mi fi jáde tí ọ̀gá kan ò kọjá lórí ẹ̀ kó tó jáde àtàwọn tó ní 2-1 àtàwọn tó ní 2-2 àtàwọn tó ní mọ̀ kò sí ẹnìkan tọ́gá yẹn ògùn tó kú ò ní skul nítorí ẹ̀

والأسرار ظاهرة النار بارزة ماما قالوا كاكيلو فاوي ìwọ tí wọ́n fún lówó ó fi kọ́ mọ́ṣáláṣí ó fi kọ́ lé bàbá rẹ̀ ó fi kọ́ lé ìtara rẹ̀ àwọn èèyàn wá ń sọ pé àfá ìyá àdúrà ẹ ti gbà owó tí wọ́n sì fún owó tí wọ́n ní kó fi kó fáwọn ọmọ òrukàn ó lọ fi ra jíìpù àwọn tí wọ́n lọ mọ́ka gbogbo owó ẹran tó yẹ kí wọ́n pa ẹran dáyá ó gbájọ sàwọn kí àwọn pẹran ní mọ́ka àbí tàbá ti gàràbá ta padà sí mìíràn àbí á pa ẹran á ó gba owó ẹran àwọn alálàájì bíi five hundred ó gbà á jọ ó pa ẹran kankan ó dàápò ó délé wa ń gojú ìmù àmọ̀yàn ládùá ẹ wo nǹkan yẹn ntọ́lọ̀ ní ká ṣe ó gbà á àwọn èèyàn sì rò bó ti pẹ́ran ó sì kó owó wa gojú ìmù àwọn èèyàn wá ní àfa ìkéwò rẹ̀ lálùbáríkà ẹ wá fẹ́ máa fojú ẹ̀ wọ alì sunna tóun ò ní ṣe gbájú ẹ̀ ẹ wá ní kéwù tiẹ̀ ò lálùbáríkà ẹni tí kéwù ẹ̀ lálùbáríkà gbájú ẹ̀ ní ṣe jìbìtì ní kádà nǹkan mọ́ra wọn ní tó ń ṣe ní ẹ káró lówó kádẹ́rù gbólówó káṣe sàrújí kó lówó ríra ẹ̀ nínú gbá nínú àwo tí wọ́n ti dì í lókùn wọ́n ní tẹ̀bá fẹ́ kókùn yóò tú jíìpù yìnyẹn gbé kalẹ̀ ìwọ́n gun jíìpù ẹ̀yìn wá sọ pé kéwà fà ìlàlùbáríkà àlìsúnà ògùn jíìpù ẹni kéwò lálùbáríkà in kuntana siya a sa allahu in kuntana siya a iná tónú bá láti kọ̀dámta akútìbá gbogbo ẹ̀ ló wà lákọọ́lẹ̀ tí àwọn èèyàn sì máa ń ta irú ẹ̀pọ̀ kan rí bàbá mi wọ́n fún lówó àwọn olówó sì fọkàn tán wà láìkò ní náwó fún tí a ní ó fi ṣe inú ẹ̀sìn yóò sì kọ mù kọ́ rọrù yóò kọ nǹkan pò ti ṣe báyìí ti ṣe báyìí ti báyìí yóò tó sẹ́ndì ẹ̀wọ́n tó sẹ́ndì owó mèsì àmọ́ ìgbẹ̀yìn rẹ̀ náà ò ní dá ìgbẹ̀yìn rú náà wọ́n yìí kìí dá wá ní kọ́ olùkà bá wà lẹ́hà kìí mọ́ lọ́wọ́. anna ubarizatun wàlẹ̀ àkíwọ́ mọ́mọ̀ kọlùkà ẹlùmíò wà mọ́ wáwá wí pé ìlú ló lè àfáà nígbà táwọn náà wù kí làwọn fẹ́ máa jẹ àwọn kéwù ìjọba ògbà sàtífíkètì àwọn àwọn sì wọ́wájú àwọn wẹ̀yìn àwọn òsìlé jálè kí ni káwọn wá ṣe mọ̀kọ́lùkánù mì ìyẹn ni wọ́n pè ní àwáwí kí ẹ̀mọ̀ wáwáwí kó o máa wá nǹkan tó fi dáàbòbò ara rẹ lẹ́yìn tó ti ṣàbúrú tán mọ́mọ́ kọ olúka gbogbo àwáwí tó ń wí ẹ wálá asọ́rọ̀ èyí tó wà nínú rẹ tó sọ jáde yẹn zọ irọ̀ tún gbangba ní níwájú ọlọ́run zọ irọ̀ ó hàn níwájú ọlọ́run kedere ìjọ ọgbẹ́ni alkiyama yóò yà èèyàn lẹ́nu sà ẹlòmí ìtàrùpọ̀ ma àlìjọ náà ní o ní àwọn tí ó wọ́ná ní gúrùpù ẹ̀ ó lànẹ́bì àbí ní àwọn afáànú àkídà ní ó fi ní àpọ̀dọ̀ pé ẹnikẹ́ni lọ́mọ àlìjọ tó bá kú ká bàbá náà ní ìsọkúsọ ní lẹ́nu sọ àyàfi ẹni ń fún sọ pé ọmọ ní báwo lọ́lọ́run sì ṣe máa sọ yóò sọ fún wa nù kùránì pé ọmọ àlìjẹ́nà ni irú ìyàwó fìràánù kùránì jẹ́rìí ẹ̀ mariam kùránì ẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́run jẹ́rìí wọn nù kùránì nínú sọ́rọ́tù si ọlọ́run sọ̀rọ̀ nípa arákùnrin kan wàjá àmìnà yá sí ayákọ́ omi tàbí ìtàbíwò máa ń láyà alùkún ajẹ́rọ wọn òmùtàdó ibi tí mo bá lò ń bẹ̀ ó náà ní pé wọ́n pa arákùnrin ẹ ọlọ́ni kí ládókó lè jánà kọ́ọ̀lá ya lẹ́yìntà kọ́ọ̀mí ya ìlàmún bí ma ń gọ́fàrọ̀ lè rọ̀ wájà àlà ní nínà ní ìyẹn clear tó fi pamọ́ tẹ́lẹ̀ fìlì gọ́ọ̀fìrì ní sọ́rọ̀tù gọ́ọ̀fìrì tó jáde tó padà sọ̀rọ̀ nígbà yìí Musa àwọn ẹ̀yẹ kùránì náà mọ́lẹ̀ ó làá mọ́lẹ̀ pé mú mi níní ṣùgbọ́n ní tí àbí ètànàbì sọ àwọn sàábé tànàbì sọ àwọn mẹ́wàá nínú wọn ni àwọn àléfà mẹ́rẹ̀ẹ̀rin bẹ́ẹ̀ nínú wọn tún ni àwọn tí wọ́n ṣe báyà rìdíwáàni nígbàtí anábì ní kí Uthman kó lọ sí Mọ́kà kó sàlàyé fún àwọn ọ̀ṣẹ́bọ Mọ́kà páwọn ò bá ti jà wá àwọn fẹ́ wá ṣe umúra ni àwọn ò bá ti jà wá ìròyìn wá dé ń jọ náà wípé wọ́n ti pa Uthman àwọn tó wá ṣe bẹ́yí á pẹ̀lú ànábì pé ẹ̀jẹ̀ Uthman ni àwọn ò ní gbà àwọn tàn bẹ̀ ni gbogbo wọn yẹn pátá ọmọ àlìjẹ́nà ni wọ́n àbáwọn tó jagun bádìrì anábì ní tọ́lá aláàlì bádìrì wà kọ́ọ̀lì ìmẹ̀lú ma ń ṣí tún kọ́ díga fárọ̀ lákún ọlọ́run ní alkamakọ́ọ̀lì anábì ní ọlọ́run wo àwọn tó jagun bádìrì ní àwọn ẹ̀yẹn ẹ̀rí ṣùgbọ́n ẹni tí ó kú lánàá àbí níjẹta àbí tó lọ kùránì ò sọ̀kalẹ̀ mọ́ ànábí ò sí mọ́ ta ni ó sọ fún apọ́ máa lè jẹ́ náà in tá a mọ̀ nípa ẹ̀ lásọ in kírun in gbá rẹ̀ a mọ̀ tọrẹ àánú ó níwà dáadáa ara mi ìpayà ọlọ́run lára ẹ̀ ṣùgbọ́n àní sọ pé yóò wà lè jẹ́ náà ó mọ kọ́kọ́ ẹni ó mọ tí ń ṣe ó mọ kékeré nínú wà tí ó bá gbogbo tó ṣe jẹ́ àbẹ́mọ̀ pé nǹkan kékeré mi àbá gbogbo nǹkan jẹ́ ó mọ̀ bó yóò ti ṣẹbọ kan tí ò túbá lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ sì ni ẹbọ yóò bá gbogbo iṣẹ́ jẹ́ tó dọ́dọ̀ níláyín aṣírọ́kítà ìrẹ́ ànábì bó bá ṣẹbọ láyàbàtọ́ náà mẹ́lúkà gbogbo orun tó kí gbogbo àwẹ̀ tó gbà ájì tó